Welcome to Shegun Obayendo Foundation, promoting national language for unity. Learning Yoruba language. Hello, Nigerians. Welcome to another episode of Learning National Language for Unity with Shegun Obayendo Foundation. I am your Yoruba language advocate. In this episode, I'll be taking you on questions and response questions and response in Yoruba. ìbéèrè àti ìdáhùn ní èdè Yorùbá àwọn ìbéèrè àti ìdáhùn ní èdè Yorùbá. Before we proceed on this episode let's look at the five W's and one H of asking questions. The five W's are when, where, who, what, why and the last h which is how the five w's which are when where what who why and how now let's speak when nígbàwo when nígbàwo when are you starting your exam nígbàwo ló máa bẹ̀rẹ̀ ìdánwò when are you starting your exam nígbà wo lo máa bẹ̀rẹ̀ ìdánwò rẹ and the response is we are starting next week a máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ or a máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ let's look at the next w which is where níbo where níbo where are you going níbo lo. ń lọ where are you going níbo lò ń lọ i am going to the market mò ń lọ sí ọjà mò ń lọ sí ọjà the third w what what is your name kí ni orúkọ rẹ kí ni orúkọ rẹ your response could be my name is Ṣẹ́gun orúkọ mi ni Ṣẹ́gun orúkọ mi ni Ṣẹ́gun then let's look at the next W which is who who tani who tani who is that taniyẹn who is that taniyẹn I am the one èmi ni o èmi ni o. Then let's look at the last W. Why? Kini idi? Why? Kini idi? Why are you crying? Kini ni ìdí tí o fi ń sọkún? Kí ni ìdí o fi ń sọkún? And response could, could be because I am hungry nítorí tí ebi ń pa mí or nítorí pé ebi ń pa mí. Then let's look at the last H. How? Báwo. How? Báwo. How are you? Báwo ni. How are you? Báwo ni. I am fine. Mo wà dáadáa. I am fine. Mo wà dáadáa. Now let's look at simple simple questions we ask ourselves on daily basis. For example, Where are you going? Níbo lò ń lọ? What is your name? Kí ni orúkọ rẹ? What is the name of your father? Kí ni orúkọ bàbá rẹ? The name of my daddy is or the name of my father is John. Orúkọ bàbá mi ni John. Then, what class are you? what class are you akẹ́kọ̀ọ́ ìpele wo ni ẹ́ i am in primary three mo jẹ́ akẹ́kọ̀ọ́ onípele kẹta i am in primary three mo jẹ́ akẹ́kọ̀ọ́ onípele kẹta then what is happening like the the fun of it kí ló ń ṣẹlẹ̀ what is happening kí ló ń ṣẹlẹ̀ kò sí that means no problem no problem these are the frequently asked questions in Yoruba thanks for watching from Segun Obayendo Foundation see you in the next episode